lẹ́nu jòkúlẹ̀ torí ọlọ́run jókòó. wọ́n lé o ti jàre. èyí tó ń ṣe lónìí má jòkè dágbére fáyé. àmín. má bínú bá wòyàn sàmì dáadáa àwẹ̀ ti mú wọn ni. àwẹ̀ kọ́ ìṣe yóò bá ní. wọ́n bá ń ṣàdúrà fún yàtí ìsara ilé wọ́n sàmì ní gbígbà wọn gbádùn wẹ̀nẹ̀. mọ̀tara ti ajimọ̀sibáàmù díì ẹ̀sìn rògbò ojú mọ̀mú kí alájú onímọ̀ ìlú ẹ̀rín la ẹ gbogbo ẹni tí n bá dáko wà láì ti rí nà. àfojúdi kọ́ ti rí nà kọ́. àparasí bò ní wàá gbọ̀nà kankan ní ẹ̀mí mà parasí kú. àmín. wọn náà nẹbi sọlá ní sọlá aleyhi wa sallam. mo wá kí màmá Allahu akbar tẹ̀dá ẹgbẹ́ rẹ lọ́ba tún sí i. lọ́ba tún sí i. ògbẹ́ni ọ̀fọ̀ màá sáyé tí ń fẹ́ yìí ọ̀dùn dá ẹgbẹ́ rẹ lọ́ba tó ń ṣe. mama ní ọ̀tẹ̀ ń ṣe kiri tó bá ní ìjọba tí ì rẹ̀ fún o ní ọ̀tẹ̀ ń ṣe tẹ̀ ń sanu ọmọlọmọ ẹ̀ rí táǹkì ní ọ̀tẹ̀ ṣe rí tiẹ̀. Allah Baba wa Sheikh Abdulmumin ẹsẹ̀ lókun ojú kò síjọ́ tẹ kú lẹ́mìí mi rí wàláhi làásìm kọ́dà ẹ wà lẹ́mìí mi fa níbi gbígbà kan bẹ ẹgbẹ́ mi àti ọmọ mi yọ já mọ̀kàn rántí bàbá yìí. bàbá sọ̀jà náà lẹ. bàbá gbèdé wọ́n wá rí àfihàn ẹbí olè báwọn ti program ẹ̀ wọ́n á bí ijọ́ tàbí dàbí wà wọ́n sì máa wù ẹ̀sìn orúkọ ojú ẹ̀ mọ̀ jọra yìí àpọ̀dà ah, mi nù ẹ̀ mara yín dáadáa lónìí oníṣẹ́ òsì kò sí kankan ẹ dàgbà ẹ sọ ọ́ bùnú kò sí kankan sẹ́. wọ́n á rẹ́rìn afa bá ń kọ́lé ní bá ń di dùnmí nínú rẹ̀ ìwọ kọ́ lọ fẹ́ gbà náà mí lónìí bàbá ti gbà á torí nígbà tí máa ń sọ fún àwọn èèyàn pé àwọn àkànbẹ akérò àwọn alájẹ àgbà máa lásìkò ń bẹ́ẹ̀ ilé Sàràkí ló sọ wá pọ̀ o bàbá sì jà ń bẹ̀ wọn lè parí ẹ̀ lómi àfikọ́jẹ́ bẹ̀. Ah, ah, èmi ẹni tó nominate mi fún bàbá Sàràkí sẹ́ríkì dẹ́rẹ́fà ni ọlọ́run mọ́sàbá kẹ́. àmín. alájẹ àjẹ àpẹẹrẹ nominate Abdulrasaq Kalu àgbà ọlọ́kọ̀ọ́sálẹ́fà àlàáfíà rà fún àwọn ọmọ náà wọ́n tún nominate Buhari fún bàbá wa lárẹ́pẹ́ ìlà náà bá kẹ́ wọn. àmín. bí a tó parí nù. ẹ dẹ́kun kọ̀ wá sí àwọn bàbá tá a máa bá gbàgbé ń bẹ̀ àwọn bàbá yìí sábàjọ́ ní kì í ta wájú náà bàbá ẹ̀ tí ò bá rí. tí epo bá wá wọ́n nínú ìlú tí n bá ti lè pe alájì alájì ẹ̀ sọ́rọ́ bujó àní aago mẹ́sàn-án alẹ́ ni ọ wá mẹ́sàn-án alẹ́ náà ni ọ wá abábẹ́ ní ìdálẹ́mì kí ọ mọ̀ pé bí wọ́n bá ní wọ́n ti rà á kì í ṣe pé tó kì í ṣe ṣeé ṣe rárá ọjọ́ kan wọ́n kó jẹ́ríkẹ́ ìbò mẹ́fà fún mi. Ah, mo wá ní owó méjì náà mo ní ọmọ fi yòókù sí sàrà àbáwò kú mi máa gbé lọ wọn gbowó mẹ́rin lọ́wọ́ mi thirty thirty litre mẹ́rin wọn gbowó ẹ̀ lọ́wọ́ mi wọn làwọn bò mí wọ́n wá fi kún ọbaṣá ti ní di ìkùn sápè mí wọ́n sì wá lójú ọ̀sán yóò lọ lú. bàbá ẹ rajà lọ́dọ̀ Ọlọ́run lára wa púpọ̀ kọjá kọ́lọ̀ mọ́ta fáwọn ọmọ yín báyìí ẹ wá wo lónìí yìí lọ́wọ́ jòkó yìí níbi inú yìí jọba ìlú kan lọ́yọ̀ state níbi inú yìí tó jẹ ìmáàmù nílùú náà lọ́yọ̀ state níbi inú yìí náà tún wá ní Abdulrasaq ó jòkó ọ̀la mọ̀sibákùdín ọmọdé ó jòkó ọ̀la níbi inú yìí náà tún wá gbà máa kì wọ́n gbogbo lórí wàásù àgbáyé Yusuf ó jòkó ọ̀la kì í wá alùpùpù ọ̀hún bá pẹ́ ẹ̀ bọ́n bá rí bàbá wọn bá bẹ̀rẹ̀ yàbí yàn bóòlù ẹ̀ bá ti rí ojú yìí nà lọ́nà ti dúpẹ́. ẹni tí ọba máa dáńpẹ̀ ní dáadáa tẹ̀sán dáadáa kọ́wọ́ ẹ̀yìn méjì ẹ̀yìn méjì ni kówó kówó alájí wa ẹsẹ̀ lókun ojú kó sì wo bàbá sàràkí tí ò sí bóòlù ọlọ́dún ti fà àwọn ọmọ rẹ̀ sẹ́jọ́ fún láti lu ayé. bẹ́ẹ̀ ni náà kálukú ti rẹ́sì lára àwọn ọmọ wọn lónìí ẹ wá wò lóbi bàbá ojú ẹ̀mí yín náà ni. kìí ṣe pé ẹ lọ tán. kìí ṣe pé ẹ lọ tán bàbá yìí ṣẹ̀ṣẹ̀ fẹ́rẹ̀ mi. Insha Allah. káwá kí gbogbo ń tọ́nà wá fún ọkùnrin yìí kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ akọ̀tọ́ ló kó bẹ́ẹ̀. fún ọ̀bá ní nǹkan jẹ gbogbo bẹ́ẹ̀. àṣọmọ mi náà ni àlùbáríkà yóò pọ̀ sí pẹ̀lú gbọ́lọ́ káwá kí gbogbo ń tọ́nà wá bòye lọ́mọ yányá kò wá sáyọ̀ sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ kí lẹ́sẹ̀ fọ́lọ́ ṣe ẹ mọ ẹ mọ ló kíjẹ lómi ìlọrin. báwo lẹ máa gbà. ẹ mọ àwọn ẹgbàá jẹ lómi ìlọrin. sàrà lẹ máa ṣe pàṣípà wo lẹ mọ tó jíde pé yín lọ. ọkàn wọ Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ ni. àwọn náà bí mọkàlá ṣe wọlé. kí lè máa ṣe tó bẹ́ẹ̀ tọ́lọ̀ mi ṣe báyìí kò tàwé pé ẹ̀ ń sori fún ọlọ́mọ ẹ̀ kájú bẹ̀rù ẹ̀ bẹ́ẹ̀ ni thank you. ẹ lóso ti oore tẹ́ ẹ. ẹni kọ́ lọ́wọ́ ti thank you fún táǹkì ọlọ́run tí wọ́n ṣe náà ló gbé yín jòkó lónìí ara táǹkì ọlọ́run lè wá jòkó tì lónìí gbogbo yín wa wá sí kan nìwọ ọba fẹ́ tó téèyàn ṣe tó ń ṣe ń torí ọlọ́run. ọba sì bá téèyàn jẹ. ẹ mi ọ̀rọ̀ níyàn. ẹ jẹ́ kí o wí nígbà táyì ti wí kan kẹ́mi ló wí kan ni. ọba àtọ́gbà. a máa wí síra wọn náà. ní ọmọ kó má ba ti yẹyẹ. èyí ti wí ju bàbá lè máa bà á jẹ ìwọ náà rẹ sẹ́yìn. o sì ní tí ì kú dé ìgbà. o ò ní tí ì kú kò méjì. àwọn náà bẹ̀ sọ lójú ayé ẹ. àmọ́ ṣáájú kí n tó sọ̀rọ̀ yóò kàn. kájọ wí nǹkan kan jàre. bàbá ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ lójú ayé yìí. ẹ bẹ̀rẹ̀ lẹ́rìí ọlọ́run má jẹ jẹ tán. àmín. èmi nù. èmi. àfa àtọ́jà. àrẹ̀sẹ̀ ọlọ́run bá yín. ọlọ́run ó jẹ jẹ pé. ó di méjì. ó di mélòó. méjì. bàbá àtìyá ọlọ́run ó jẹ jẹ tí ó pọ̀. ó di mẹ́ta àti pípọ̀ àti pípẹ́ ọlọ́run mi jẹjẹ tán. ọwọ́ adi mẹ́rin bọ́ọ̀. abiyamọ tó nàbà fẹ́ rẹ̀ kọ́ samílẹ̀ mẹ́ta kó fún dáadáa. àmín. àmín. àmín. àmín. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Amin. Ar-rahmanir إياك نستعين وأميدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين bàbá alájà gba àtàwọn tó bí yan bàbá alágége àtàwọn tó bí yan bàbá àgbàlagbàjì àtàwọn tó bí yan bàbá àgbàlagbàjì àtàwọn tó bí yan bàbá sọ̀rọ̀ bàbá bèèmọ́sà àfàgbà tajìlì ànábì àfàgbà tajìlì mọ́mìnì àfàgbà tajìlì àrífínà tajìlì mọ́ntàkínà àwọn wọn ṣe àpẹyìn kárí gbogbo àwọn ìdarí ọlọ́run tá a máa dákọ̀ bàbá lámúlẹ́gùn bá ọwọ́ ọlọ́rẹ̀ níyànjú ọjọ́ ti lọ púpọ̀ àwọn ọlọ́run orílẹ̀ bàbá sọ̀tún gbogbo yẹn wọn bẹ́ẹ̀ ọlọ́run bá sàn wọ́n lẹ́sìn dáadáa àrò wọ̀nyí lára wa àdúpẹ́. àdúpẹ́ dúpẹ́ dúpẹ́. àrò wọ̀nyí lára wa àdúpẹ́ gbogbo wa tí a kẹ́rù wa lọ́dọ̀ tá a máa ń lò. àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ akéwú ẹwà wọn lókì tó wà pẹ́kẹ́ dàda bíyà àtàwọn púrófẹ́sọ̀ wà pẹ́kẹ́ dàda bíyà àgàgà orí ìtànà wí bẹ́ẹ̀ lò ìdádí níbi yòówù kálẹ̀ dé orílẹ̀-èdè òmìnira wọ́n ti fi.

àdúpẹ́ gbogbo àwọn tí a pè wá lọ́dọ̀ tó a máa ní. àtàwọn tí wọ́n pè tí wọ́n lọ́dọ̀ ọmọ akéwú ẹ̀rọ máa dókì lóhùn wọn tọ́jú ìtàdọ̀ bíyà. àtàwọn púrọ́fẹ́sọ̀ wọn tọ́jú níbi ìrọ̀wù kálẹ̀ bó ìdẹ́jú nìyẹn.

gbogbo ìyàwó àfa ọ̀tún tó ọ̀tún gẹ̀ ọ̀tún ìyọ́nú ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run kan ìyàbá ìyọ́ ọlọ́run ẹ abẹ́ ìfọkànbalẹ̀ kẹ́sùn òdòdó ìyọ́lọ́run ó dúró tẹ̀yẹ́ òní ìbàjẹ́ ọlọ́run tó fún àfa bẹ́ẹ̀ bá kí tọ́ba dá tẹ̀lé sì ní ìbàjẹ́ wá di ọ̀run bismillahir rahmanir rahim الله لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين ọlọ́run má ṣàjà sọ dáadáa àmín ọlọ́run kó sí àpẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín má jà ṣubú ọlọ́run àmín. النبي محمد صلى الله torí pé comrade ẹ ti ń jẹ bẹtiri baba yìí dákun jòkó síbi gànà tó bá yẹ. baba yìí dákun àdúrà yóò bá sí. dákun ìyá yìí dákun. alaja alaja alaja alaja òní gbọ́. sọlá ló gbọ́dọ̀ ọjà. etí wọn pè ní bẹtidé. naam. ọ̀dà. àwọn kéèké. àmọ́ ànábì lọ́lọ́ fún sallallahu alaihi. láti comrade. wọ́n dá yín lóhùn. kò fà wá. ok kí ló wá fà wá. báwo bá wá sí birthday ó pèsè méjì ní sani sọgbọ ọfà wà ní birthday ọfà nẹbi ní birthday. yes. káwọn sí birthday ẹsẹ wà mẹ àmọ́ kásìfà níbi ládàá wà mẹ àmọ́ káwọn òbí wa ó kú ká má mọ̀jọ́ kẹ́ láti mọ̀jọ́ láti wọn lọ́dún ẹsẹ̀ ni bẹ́ẹ̀tì ìrántí ìgbà tá a bá kú lọ fún wa. bẹ́ẹ̀tì dé lọ́ba nẹ́bì kò ní gbọ́dọ̀ fún ànẹ́bì ní bẹ́ẹ̀tì dé kọjá ẹ máa rántí ọjọ́ kú ànẹ́bì àfọjọ́ bí ẹ. ọjọ́ bí ẹ lára ti fa àtijọ́ asámú. ẹ dákun ẹ dẹ́n sáré ojú tó lọ. aláròye ṣùgbọ́n bí yàrá pé mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. mo fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ò ta kó pẹ́. ọlá ìkẹ́ gan. ọ̀pọ̀ ọ̀nà tẹ́ gbà tú ọgbà sí bẹ́ẹ̀ gbé pápẹ́ láyé bá ń ṣe ìbàdà. bá dáa púpọ̀ hmm. ìbá sì dùn inú ẹnìkan ò ní ìbàjẹ́. bàbá mi jókòó ìyá mi jókòó. màmá mi jókòó. mo fẹ́ fojú ìní dúpẹ́ fún wa. Allah àwọn ni wọ́n sọ́lẹ̀ lójú ìwé tán bí mi. ìnira tán pass through àwọn ni wọ́n mọ̀. Hmm. kí n mo fojú wọn rí kí n tó dáyé àwọn wọn mọ̀. nígbà hmm. mo dáyé tán tí n kí n tó dọ̀mọ kí n mo fojú wọn rí àwọn wọn mọ̀. la ilaha illallah. kéèyàn wá dúpẹ́ irú ẹ̀ kò ṣeé wọ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni kò ṣeé wọ̀ bẹ́ẹ̀. sábúrú bẹ́ẹ̀. anábìnrin la yẹ́sùkúrú lọ́ọ̀ha malaya sukuru nasa ẹn tí ọba ma tán kì í fẹ́ yàn aláìmoore ni ó jẹ. aláìmoore yàn ni ó jẹ. bàtúlù àfa bàbá dúpẹ́ bọ́lá ti kú ọlọ́run ní gbogbo ẹ̀ bàbá wa aṣẹ́kọ̀ fèrèhì àbí bàbá bimọ́mi ẹ̀sìn orúkún ojú àti ìyá wa àbí bimọ́mi ẹ̀sìn orúkún ojú kọ́mọdé gbé ìtòlú dúpẹ́ fún yín kó gbé ìdílé bí wọn ọlọ́run wá dúpẹ́ títọ́ òun dúpẹ́ àtìlẹ́yìn òun wá dúpẹ́ fún òun sì òun sì yé àti bàbá yẹn lára wọn. وقال صلى الله عليه وسلم صلى الله عليه وسلم النبي وهذا كمل يقول الله للعبد يوم القيامة نعم النبي لا لا هو كيرو كجاد للقيامة للقيامة وقوسيا يوم واسو lágbájá ọmọ lágbájá. àhásánà ilé ka abudí fulano. ẹrú mi lágbájá ti ń jẹ báyìí. Hmm. ọmọ náwó dáadáa kan sí ọ. pọ̀lámù tàṣíkúrú ù pọ̀lámù tàṣíkúrú ù ọ̀ dúpẹ́ fún. ọ̀ dúpẹ́ fún tọ̀. tọ́lá sàrò yìí báyìí. aláròyé. gbogbo kan ní jàrú kúrú ju pé màá sọ ọ̀rọ̀ tó ń wá. ọ̀sọ̀ yẹn gbẹ́ tó tọ́. ó wọ́n di spíkà. Allahu akbar. Àfa dada yìí. Àlùsọ lọ́wọ́ bá yín ẹja ṣe ní wọ́n. Ọlọ́run bá lo fún bíkà wò lo fóònù mi wọlé mi. Òhun yóò lọ ní gbàgbọ́ àti gbogbo àgbájá yìí. Ẹ gbé bẹ́ẹ̀ ọba tí wàá kiri gbogbo fún láyọ̀. Ayakumullah. Alẹ́ ni wọ́n ṣe àjàlá. Ọlọ́run bá dúpẹ́ fún mi. Lágbájá ẹrú mi lágbájá náwó rẹ sí ọ. Kí ló dé tó dúpẹ́? wàlámùtà zukuriku ó dúpẹ́ fún. dúpẹ́ fún tọ̀hún. fọyọ̀ kúlù yá rabbi. báwo aníwọ̀ ọlọ́run. alimtu anna al-insana minka. èyí tó yé mi sínú kí gbogbo tí bá dóore dáadáa láyé kò ti bí wà wọlé ní ọ̀dọ̀ yìí ti wá. wọlé ó ṣe ń fẹ̀dá. fọlámù àṣìkúrí àléhì gèraka èyí ní dúpẹ́ bẹ́ẹ̀ lómi lẹ́yìn wọ́ọ́rọ̀. fọyọ̀ kúlù láwù tààlà wọ tabaraka wa ta'ala. ọba àlejò ọlọ́wà sọ báyìí. lámúta ṣìkúrí ní ẹjọ́ tó tó dúpẹ́ fún ẹ dúpẹ́. ọ̀dúpẹ́ tẹ́ ọba dúpẹ́ tó fi kú ọ̀dúpẹ́ it lamuka dukuri máa ń jẹ alìyíwájú kí aláyẹ dé yìí lókè bàtọ bá ti dúpẹ́ bẹ́ẹ̀ ni mo gbowó rẹ̀ sí ọ lóore bàbá kan mo ní kó bí ọ kí ló ṣe fún ìyá kan mo ní ọ̀pá rẹ̀ jáde kí ló ṣe fún ilé kan mo ti ní ká bí ọ kí ló ṣe síbẹ̀ kan ló ti jáde kí ló ṣe síbẹ̀ ìlú kan ló ti jáde kí ló ṣe síbẹ̀ ọ̀hún lókè ìgbà tó ọba ti dúpẹ́ lára wọn ọ dúpẹ́ tó lè ọ máa bọ̀ dúpẹ́ sálí mi sùgbà fìdí bọ̀ bá dání òní bí àwọn ní. ṣé ikọ́ ló rẹ̀ bí mi. àsìkò ayé àti lọ. bisimilahi wà á tẹ́ wà á tẹ́ kọ́ mi kún mi máa ṣe àlejò mú. wà á tẹ́ òkú. نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار المصباح الدين ولا دي كلها كلها قبيح ìgbà ọ̀dọ́ you lakum min kulli ma sa'altum. ayé oṣù báwo bẹ́ẹ̀. ìdá yín lóhùn. ìbánikọ́ lọ́wọ́ oṣù ló ṣe. ó ti dá iná ló ṣe yìí. gbọ́dọ̀ wà tí wọ́n sọ̀rọ̀ mẹ́. kò sí. gbọ́dọ̀ bí tọ́lọ̀ wọ̀ ká o sí. kò sí. gbọ́dọ̀ bí tọ̀mọ̀ kọ́ débẹ̀. gbọ́dọ̀ kú gbọ́dọ̀ wà tọ̀mọ̀ kọ́ débẹ̀. gbọ́dọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé èèyàn sọ̀rọ̀. wà á tẹ lọ́kùn mi kú yìí máa ṣe àlìkùn mú. Gbogbo ìtọ́ ẹni kọ́ lọ́wọ́ sí fún ẹ, èmi fẹ́ gbá ọ̀dọ́ gbajúmọ̀ rẹ̀. Ọgbajúmọ̀ rẹ̀. Ọ̀fẹ́ hàn ọ̀hàn. Panu ayé kan lápá. Gbogbo ìtọ́ ìfẹ́ pàtàkì lọ. Mi kú yìí máa ṣe àlìkùn mú. Ọgbẹ́ bẹ́ẹ̀ sí báyìí fún lọ́mọ. Ṣé ọgbẹ́ bẹ́ẹ̀ sí báyìí fún lọ́mọ? Gbogbo wọn náà kọ́. Wọ́n ń tẹ àwọn tẹ àwọn tẹ tó sísan lórí wọ́n yẹ wọ́n kù láyé. àwọn tí ó sì kú wọ́n bẹ wọ́n bẹ lóko wọ́n bẹ lóhùn dì sí. ọ̀rọ̀ náà tí àwọn tó jẹ́ ẹjọ́ kàwé ní táwọn ti kú hmm. kí ni wọ́n gbé fọ́lọ̀ kó fi bẹ̀. kí ló ṣe fọ́lọ̀ o fún wa rí báyìí lónìí. ọwọ́ àwọn táwọn tẹjọ lọ sóde bí wọ́n lọ ń gbọ́ sí gbogbo ọba bọ sọ ilé kò ní wọ sọ. bàbá ló bàtà kó àwọn olóò bàtà. sọ lè ka tó lọ sí fún wa. ṣé o lè ta. èyí lọ sọ fọ́lọ̀ tó fi rí náà èló lọ sọ tó fi ń gbọ́nà. ọ̀hún ní pẹ̀lú ẹsẹ̀ méje ń lọ sọ fọ́nà yìí ẹsẹ̀. èló lọ sọ tó fi ń rí ìnárí kálukú. apá rẹ wúlò yìí lọ sọ fún. ìyàwó rẹ mọ ọkọ mọ̀lẹ́ ọba dà ní òru. ọba dà ní òru. èló sọkùnrin èló lọ sọ nílẹ̀. èló lọ sọ nílẹ̀ ẹ̀ ọ̀fọ̀wọ̀n mi. ọkọ ẹ bẹ̀ ni. Mm-hmm. kàbí wọ́n mi náà ń sẹ́ tàbí ìmúkọ ẹlẹbìhì. ọmọ balẹ̀ lọ́kàn kí n tó gbé wá kí n lẹ́ka tó rí. orí ọwọ́ yọ̀kẹ́. tàbí ìmúkọ ẹlẹbìhì. iye ọmọ jẹ mẹsẹgì gbogbo ẹgbẹ́ ìbámu kẹlí lọ́kọ̀ kò pẹ́lẹ́sà ẹ̀ka ló. kàbí ọ̀rẹ́ mìíràn ẹ̀ńsẹ́ẹ̀lì. bùkọ́lá ò lọ́ta o. kọ̀tọ́ kò ní. òṣèré ẹ bá wọ́ta. ẹ má sì bá wọ́ta. ẹ má bá wọ́ta. Bàbá yìí. Bàbá. Tàkàtì ìmọ̀ kọ́lì bìhì. Ó gba àwọn tó kù lẹ́yìn ọ̀gá tó kù lẹ́yìn ìbùkọ́lá sàràkì fún ọba. Bàbá bí yóò fún ọ lọ, ẹ bá pàdé ọmọ nìgbẹ́ tì. Èlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kọ̀bílì ọ̀mìnà lè ìsáàdì. Ọlọ́bẹ̀ ní Tàkàtì ìmọ̀ kọ́lì bìhì. Ẹni tí ń bọ̀ gà sí kókó ni, ẹni tí ìwọ́n gbọ́ málìkù yìí. àbàtà ńlá rẹ̀ gẹ̀dẹ̀ nínú ìrọ̀lẹ́ nínú bàbá sàràkí. bàbá sàràkí fẹ́ràn ìfẹ́ ẹ̀yà ẹ̀fì ìfẹ́ inú kan kọ̀ọ̀kan àti ìfẹ́ ògbógbó ẹ̀fì rìbí ìdílé ìpadà owó oṣù bàjẹ́ àmọ́ tó gbé kò sí ọjọ́ kẹrin àjọ tó lè kẹrin mẹ́rọ. bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe ọgbà wo lẹ́fẹ̀ẹ́ dá sí i. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé lábẹ́ náà kò lè rí bẹ́ẹ̀ rí. wọ́n tà bẹ́ẹ̀ lábẹ́ lónìí kò láyé. bàbá bẹ́rẹ̀ wí ká bẹ́rẹ̀ wí. èyí dẹ́ iná ẹ̀sẹ̀ ń bẹ̀ lọ́kọ̀ wọ́n fi kan ẹyin sádùúgbò ẹ sì gbé lọlé àwọn àlè. wọ́n wá ń bọ̀ bọ̀ dà. òjòjì bá ti ń bọ̀ gàdúrà ẹ̀rú sí náà wọ́n rán ọbẹ̀. tẹ́bí wọn wọ́n rán lọ gbé lọ lẹ́yìn ó sì gbé lọlé àwọn àlè. gbogbo ìgbà tó pàpọ̀ ẹ̀rú ọ̀lọ́ ìdájọ́ ìwọ̀ ọ̀lọ́ ìdájọ́ mẹ́. gbogbo ìwọ lẹ́yìn ó sì tà. gbogbo yìí ti wá lọ gbogbo yìí ti lọ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ la ní ìdè àní Sàràkí ò ní ọ̀tá pẹ̀lẹ́ nìkan. lọ́ọ̀nà ọ̀hún àwọn ọlọ́mọ akílọ́kàn ó ń ṣayé lọ. Sàràkí ò ní Sàràkí ọ̀bẹ nìkan sọ̀tà. wọ́n ti rí ibi tó lọ náà. ọ̀bẹ nìkan sọ̀tà. kò ní wọ́n rọ mí ìṣẹ́ tàbí kí ẹ lásìkò ìjọ kílẹ̀ máa ní kíkílẹ̀. afurasí ọkọ̀ tí ìlú káyọ̀lì bí. ọwọ́ kò kọ́lẹ̀ kẹta fún ìṣúná. wọ́n ti rí ọwọ́ nígbà bẹ́ẹ̀. bíyà ẹsẹ̀ wà fún ọ̀fọ̀rà mi bí iná ẹ̀sìn àkèbá. ọwọ́ ẹ̀mí tọ̀bí fún. tọ̀bí ìfọ̀n. ó burú gbẹ́yì. nínú ilé ìsánì. ọmọ nìyàn. tàbí ìlú káyọ̀lì bí. ọmọ balẹ̀ lọ́kẹ̀kẹ̀ kọ́mìnì wọ́n ìdókòwò kọ́lá ni màá fún yẹn sàràkí ni màá fún yẹn ọ̀gbọ́n náà ni màá fún yẹn. ọ̀gbọ́n náà ni fún yẹn. bẹ̀rẹ̀ tí ìwù jẹ́ níbi yìí. ọ̀gálọ̀ fún mi lẹ́sì òfin mi ọ̀gálọ̀ fún mi ní bíi òfin mi ọ̀gálọ̀ fún mi ní kọmísánà òfin mi ọ̀gálọ̀ fún mi ní sẹ́nẹ́tọ̀ òfin mi ọ̀gálọ̀ fún mi láṣà pẹ̀lẹ́ òfin mi ọ̀gálọ̀ fún mi láṣà sẹ́mi òfin mi ọ̀gálọ̀ fún mi gómìnà. sábàbí àwọn ọba tí mi mẹ́ta lè mẹ́mẹ́ lónìí àwọn tí wọ́n fún ìyọ́lọ́ ni ọba lè jòkó jòkó ọba lè jòkó máa lọ. tẹ̀lé tí ìlú kọ́lí bì í ilé ẹsẹ̀ bẹ́sẹ̀rẹ̀ zọ́ọ̀nì bí ṣùgbọ́n ìpín fún burúkú láyé ni kí ẹ̀mọ́ tó lágbájá ní sinmi. Wọ̀súnkù sọ. Níjà ṣe ń wẹ̀sùn sani bí náà ṣe àkíbá. Kí ẹ̀rọ ìpín lágbájá ní sinmi ọlọ́pàá tèmi ọlọ́pàá tèmi tó wọ́n dá ọjọ́ ìgbà orí náà yín lọ obìnrin jù ní àfà olóbìnrin jù ní àgbákò. wọ́n tó ti tún kí lọ́kùn lẹ́ àbíwáàbù. bẹ́ẹ̀ni tó dùn lọ́kùn lẹ́ àbíwáàbù. wọ́n tó ti tún kí lọ́kùn lẹ́ àbíwáàbù. ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́kùn ó lè ti. fi wájú ìtọ́rì kẹrin. wọ́n jẹ́ tó dún lóru ẹ̀ lè ti fi gbogbo ẹ̀kọ́ àdúgbò. fi wájú ìtọ́rì kẹrin. ọ̀rẹ́ mi lẹ̀kùn chairman council retí. fi wájú ìparí gé. lẹ̀kùn house of rep retí. fi wájú ìparí gé. lẹ̀kùn àfáà senator retí. fi wájú ìparí gé. lẹ̀kùn house of assembly retí. fi wájú ìparí gé. lẹ̀kùn minister retí. fi wájú ìparí gé. lẹ̀kùn governor retí. fi wájú ìparí gé. ìyọ̀bá wa. wọ́n lè kí n náà bá ẹ̀dá sọ wòlíì. Ìtúndínlẹ́kùn fúta. Àwọn wà bá gbogbo wa tọ̀ wá nǹkan mi. Wọ́n kan lẹ̀kùn káàkiri. Ètò onítọ̀ nǹkan sábà kan. Wọ́n wọ́n padà sí. Ara ẹni tó kì í bọ̀. Wọ́n padà rówó kan. Ọ̀kan lẹ̀kùn bí ọgbà. Wọ́n gbé wọ́n yẹ sáwọn kan. Wọ́n ti sáwọn kan tàṣọ gbòòrì ju fún ká àwọn òdòlè ilé òdòlè ilé òun wọ́n ti tilẹ̀ kù ọwọ́ kẹlẹ̀ kórè gbèdégbè kò sí gbèdégbè kò sí gbèdégbè ọwọ́ padà sọ ẹ lọ olè ń kẹlẹ̀ kùkùrẹ́ wọ́n wọ́n olè. kọ́lọ́dì kan wọ́n padà sí. kọ́mọ́nẹ́jì agbẹ́kẹ̀gbà ni ó. wọ́n ò wọ́n ò wọ́n ò

mọ ọmọ yìí lójú tó máa ń fọ ilé ilé tó ló mú àbá wọn padà kàwé wọn ni aa ọgbà yìí aa ah! ẹgbẹ mi wọn tó bẹ̀rẹ̀ lómi ọtọ gbẹ ọtọ gbẹ ọtọ jìnnà ọtọ ká pọta ọtọ di ẹtọ bá wọ mi ọtọ gbẹ ọtọ gbẹ ọtọ jìnnà ọtọ ká pọta ọtọ di ẹtọ bá wọ mi àwọn ọmọ yìí kà ayé. ìdá sàlámẹ̀ ni ìsánù. níbi tó ọba ti ń gbẹ kànga tọ́ba ká pátá farabalẹ̀ máa fọwọ́ kò mẹ́. ìbá sẹ́ńdọ́mà ni ìsáàánú. torí pé òní sọ àyíká nǹkan tó ká ọlọ́run bá sì tàbá sí náà ti sọ ọ́ náà. kọ́ ẹ̀ tábìkì ọ̀gá tábìkì ọ̀gá tábìkì ọ̀sán yìí ọ̀rọ̀ èmi òní sọ àyíká nǹkan kan láyé àtẹ̀tẹ̀ yìí náà bá sọ ọ́ náà. ẹyí òní sọ àyíká. nígbà tí ń dà kábọ̀ sọ́tọ̀ dàbọ̀ rẹ̀ tí ìgbọ́dọ̀ lọ sọ ìdá ìtumọ̀ rẹ̀ ni bẹ́ẹ̀ bá ní takuréèdì tó ń bá ń gbé kọ́kúréèdì tó ń bá ń gbé ní lọ́wọ́ òní fi kábíyèsí yìí nìkan àwọn yẹn dúdú ẹ̀ lọ́ni tó ń bá ń gbé tó bá kan àpáta tó bá kan àpáta tó wá farabalẹ̀ tó ń gbé tó ń sàn mú sàmà gbé sàmà gbé ọjọ́ kan dọ́jọ́ kan tọ́lọ́ wọn fẹ́ràn yíké orí ẹ̀. ìlànà àmúhọ̀ òru. àfa àpò ìlànà àmúhọ̀ òru. ìlànà àmúhọ̀ òru ìtọ́ fẹ́ dájú ní ìfọlọ́. ìláyà amúrọ̀hún. wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ àbá yìí. fàmílì fún. bọ́ torí pé ní tí òní bá ní gàǹkà kan ẹ máa bọ́ sí bọ́ sí bọ́ sí bọ́ sí. yóò máa fọ kí. oye ṣe ṣe ìbẹ́ òní ní àlùbáríkà kára púpọ̀ kọjá dé. ìwà bá dúró sí ọmọ pé wà bẹ́ẹ̀. wá fi ìdí ìyàn ló ibi tó bá dúró sí ìyá rẹ̀ ní ìrìsọ́ yóò sì sọ yọnu sí i. gbogbo ọba lóbi táwọn yọnu sí ọkà lóbi wọn dàrí. Abẹ́ ni ọ̀rọ̀ bá gbọ́ ẹgbọ́n ló lè yá lọ lé lè sí ìwé tó. Sábà fi ilé ṣe ìtọ́ ọ̀nì wẹ́lú yá àzìmẹ́tìmá. Kọ́lá Hakeem. Kí ni pòfẹ́sọ̀ wí? Ah, Lọ́sẹ̀ nìyí. Dọ́kítọ́ ọ̀fíìsà nìyí, ọmọ mi dọ́kítọ̀ àsìkò tí. àfààní wò ìmọ̀nù kéwù ìyínú ó fẹ́ jẹ́ bísà ní bísà bísà ní. gbogbo ẹ lóye. ẹni èyí ń gbò dáadáa kò ní parí láíláí. ẹ bá sàbí kọ́mọ lọ́mọ kúrò lọ́rùn. wọ́n lọ ọ̀gbà ní dáadáa ọ̀gbà ní dáadáa. ọmọdé di ẹjẹ mẹsẹgì yọ lọ́dọ̀ gari. náà pòfẹsà kan ló sọ̀rọ̀. ìsá fàṣẹlẹ tó ń fi kùsùn ní ìlànà ìlànà kò mọ. ẹjẹ dọ́kítọ̀ bá sọ̀rọ̀ dókítà dọkọ. ẹ ẹ ọmọ mi náà ní ẹjọ́ yẹn jíbẹ o dà pọ̀ ju ìyàwó tó. ó ní kálágbá láàyè fún ọjọ́ máa wá. bẹ́ẹ̀ ọmọ òbí ìsáfà síbi tó ń fi kùsù ní ilẹ̀ nìkó mà ìlànà kò má ti yá òun àná tẹ́ ẹ bá ṣubú lọ́kàn tí wọ́n kò kàn ẹ fẹ́ gòkè ẹ wá ṣubú padà fọlá tó ká yìí sànà nímẹkù ẹ má change àga o. ẹ má change ẹ má bu àga yẹn padà fún fún olè lẹ́yìn. àgbà tẹ́ ń gbèsè àti àgbà wọ̀ ẹ má change yẹn. ọgbọ bàbá wàlá àkìlá àmọkù ẹ sì má change ẹsẹ. ẹ má change ẹ bí ẹsẹ wọn wá nìyí. tọ́lá sọ náà dá sọ̀gbọ́ wàlá àkìlá àmọ́ bẹ́ẹ̀ yìí ló lè yẹ tukù àníyàn yìí kẹ̀ gbogbo ẹni tí ń lé e láti jẹ́ ìdọ́kọ̀ tí ọ̀gá. gbogbo ẹni tó ń ga ṣe wàhálà fún kẹ́ gòkè tó ẹ bá gbàgbọ́ tẹ̀ lókè náà ẹ jẹ́ kà níyàn yín. ẹ̀rọ wà níyàn yín wò pé ẹ̀ ń bá wọn ṣe. ẹ jẹ́ kí ẹ jẹ́ kà níyàn yín. ẹ̀rọ wà níyàn yín wò. ọfọ wọn lẹkùn olùlẹ ọfọ ní sẹnitọ olùlẹ ọfọ ọmọ mi nà ọfọ lásàwọn sẹbi olùlẹ.

fàlẹ́ ìyẹ́ ti kọ́ńkúrú sàkúrù ebi àníyàn kálukú bá ṣe ń ráyè sọ bí yẹn náà bá ń tẹ̀lé wọn tí gbàgbọ́ rẹ̀ bá ń tẹ̀lé wọn tí òun bá tẹ̀lé wọn ọmọ mi. nǹkan sọ́tọ́ tó fẹ́ dá sí. ọlọ́run bí ọkọ ó kọ bí àkókò ọlọ́run jẹ́ ọkọ àníkọ́kọ bí àkókò ẹ̀mí èyí bá ní ìlànà èèyàn ìka burú oṣù èèyàn aláìjọ tó kọ́kọ́ bíyà. Lọ́kọ̀ bí àbùkù àmì aláìjọ kan, lọ́kọ̀ bí àbùkù ẹ̀mí bá ní ìlànà èèyàn ìka burú oṣù èèyàn aláìjọ kan. Bí a bá sọ ní ìpàdé, lọ́kọ̀ ìmáàmù olúwa nílùú asalapa alasapa ní central mosque tí ń jẹ́ ìmáàmù kábíyèsí lójú kú yìí ẹ̀yin òsì mọ́lọ́mọ́ ẹ̀ mọ́lọ́mọ́ bàbá wa ọ̀rẹ́ kí n dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ pípẹ́ sórí fún mi látara rẹ̀ wọ́n á gbọ́dọ̀ pè é jẹ́ kíní tó ń sọ̀nà kámàlà ń yàwó lára rẹ̀ ajẹ ọkọ búrẹ́dì ẹ tọ́jú ìmọ̀mù lórí dáadáa. wọ́n dẹ́ tọ́jú ìmọ̀mù lórí dáadáa. wọ́n tọ́jú ẹ̀ náà. ara rẹ̀ balẹ̀ kì í sọ̀rọ̀ kókò kì í sọmọ kọ́ ma. kì í sani tí máa wò yí wọ̀ wú. ẹjọ ẹjọ bọ́ sí ayé kẹ́wù ká ha. kábíyèsí ọmọ pé ká ẹ sọ kábíyèsí ọmọ pé ká ẹ sọ kábíyèsí ọmọ pé ká ẹ ah, sọ ẹtù mọ́mù sínú ọlá. ẹgbẹ́ ayé lè mọ́mù lọ. yóò ṣe kéde bọ́ọ̀ bá tó wọ̀ dáké. àmì ìtàn tó yìí bá ké lẹ́kàn bá ṣe wọ́n sọ ìdánilẹ́gbà ìdánilẹ́sọ̀ tó wù. wàlá ìmọ̀ tó wù ibẹ̀. sọ ọlá ìlú abá ti ní ìkànnì àti ìbéèrè. ọ̀rọ̀ ti da ibẹ̀ ìtẹ̀ wáyé wá sí ni. ìtẹ̀ wáyé wá sí ni. díẹ̀ náà yóò máa ṣe. nínú ọ̀ràn ti yí ẹsẹ̀ ogun ojú wa ẹsẹ̀ wọn parí mẹ́ gbajúmọ̀ ní mi kákàlà gbajúmọ̀ ní mi olóṣèlú ní sọ̀wọ́ náà tọrọtọrọ ẹ̀wọ̀n mí gbajúmọ̀ ní yìí wọ́n àfa gbajúmọ̀ ní yìí ìran yíyá tọ̀ púpọ̀ bẹ́ẹ̀ bá dé alásàpàdánù gbogbo yòókè máa wá tí ọba ti wá láti ìdílé yìí kọ̀ọ̀rọ̀ ọ̀hún.